jẹ́ kí a gbàdúrà bàbá ní orúkọ jésù ayérayé nínú àwọn ọ̀run ìjìnlẹ̀ ìfẹ́ agbé ọ̀gá gba ọpẹ́ wa ẹni mímọ́ ìsírẹ́lì gba ìyìn wa bíbí láti tèkọ́ ṣe sáà ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ní ọ̀rọ̀ náà ọlọ́run tó wá sọra rẹ̀ jáde o ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kí ó mú wa yè ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kí ó mú wa gbọ́n ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kí ó mú wa délé ògo kí gbogbo ògo jẹ́ tirẹ̀ kí ìdáláre ó jẹ́ tiwa ní orúkọ ńlá jésù kristi olúwa àtolùgbàlà wa àmín àyànfẹ́ mo kí n káàbọ̀ sí abala ìrere náà ní ọ̀sẹ̀ tí ó kọjá la bẹ̀rẹ̀ àkòrí gbòòrò tí a pè ní Jésù mọ́jíyà gbé àwọn tí ó gbà á gbọ́ à ń tẹ̀ síwájú lónìí ní abẹ́ àkòrí náà apá ẹlẹ́ẹ̀kejì Jésù mọ́jíyà gbé àwọn tí ó gbà á gbọ́ apá ẹlẹ́ẹ̀kejì n ó sì kà á látinú ìwé Pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ kẹtàlá sí ẹsẹ̀ kẹrìnlá tó wípé ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn hallelujah ẹ máa yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn ṣùgbọ́n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi Kristi Jésù má jìyà gbé àwọn tí ó gbàgbọ́ mo wí fún yín wípé ìyà nínú ayé eléyìí tí ẹnì tí ó dojúkọ èmi wí fún yín wípé àwọn ìjọba lè ṣètò wọ́n lè. Le máa fọn rere ẹ̀ wọ́n lè máa sọ fún yín nígbà tí wọ́n bá ń ṣe ìpolongo ètò ìdìbò pé àwọn ó ṣe gbá àwọn ó ṣàwo àwọn ó ṣe ìkòkò bàbá àṣàsùn àwọn ó ṣe báyìí àwọn ó ṣe tọ̀hún èmi ń wí fún yín wípé ènìyàn náà ni gbogbo wọn lọ́pọ̀ ọgbà náà ni wọ́n máa ń já wa nítàn mọ́ wọn ó ṣe ọ̀nà fún yín yóò máa yọ tààrà ǹjẹ́ wọ́n ti ṣọ̀nà òun báyìí kárí omi yóò máa yọ nílé ẹnì kọ̀ọ̀kan wa ǹjẹ́ àti ẹ̀rọ omi ọ̀hún náà lò gbogbo àwọn ìlérí tí wọ́n ṣe ǹjẹ́ wọ́n mú ṣẹ́ bí àwọn tí ó yẹ kí ó jẹ́ àjẹmọ́nu tí ǹjẹ́ wọ́n tiẹ̀ ń san owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ǹjẹ́ wọ́n tiẹ̀ ń gbà déédéé bó ṣe yẹ kán gbà owó òṣìṣẹ́ ǹjẹ́ ó tiẹ̀ ń tẹ̀ wọ́n lọ́wọ́ lákòókò wọn àwọn tó yẹ kó jẹ́ ìgbáyégbádùn ẹnìkọ̀ọ̀kan wa ǹjẹ́ àti ẹ̀ ń rí gbà mo wí fún yín pé ìyà pọ̀ nínú ayé ìrẹ́jẹ pọ̀ nínú ayé a ò lè a ò lè wá eléyìí tì àmọ́ Kristi Jésù ni mọ́ jìyà gbé àwọn tí ó gbàgbọ́ ẹnìkan tí kì í jáni nítàn mọ́ ẹnìkan tí kì í dójú tini ẹnìkan tí ó jẹ́ wípé òwì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni n tó bá lóun ó ṣe yóò kúkú ṣe ẹ rí i pé nínú ìwé Jòhánù orí kẹrìnlá níbẹ̀ náà ló ti ṣe lè rí ńlá kan fún wa tó wípé èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín ó ní nílé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀ ó ní ìbá má ti rí bẹ́ẹ̀ ni ó ní òun kì bá ti ṣàlàyé òun ìbá tiẹ̀ ti sọ rárá kì bá má tiẹ̀ ti mẹ́nu bà ṣùgbọ́n torí pé bẹ́ẹ̀ náà ló rí nílé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀ ó wá ṣèlérí fún wa pé òun lọ́ọ́ rè pèsè àyè sílẹ̀ fún wa níbi tí a ó máa gbé pẹ̀lú rẹ̀ títí láì nígbà tí a bá kúrò nínú ayé yìí ayé ìdìbàjẹ́ yìí ayé tí ìrẹ́jẹ wà yìí ayé tí ò sí òtítọ́ yìí ayé tí ò sí òdodo lọ́sẹ̀ tó kọjá mo wí fún yín wípé ayé yìí àti iṣẹ́ rẹ̀ pé yóò jóná lúlú yóò kọjá lọ torí wípé kò sí òdodo láyé tá a wà yìí àwọn ajé àmọ̀ wípé à ń retí ayé tuntun lélẹ́yìí tí òdodo ń gbé ayé tuntun àti ọ̀run tuntun ń padà bọ̀ wá ṣẹ́rí ayé tẹ́lẹ̀ yìí aṣọ níjẹ̀jọ yẹn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tiẹ̀ ti kó ṣìnà náà ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé àwọn náà wọ́n jogún ohun tó wà láyé àwọn ó jẹ ọrọ̀ àwọn kèfèrí àwọn ilé tó dáa tí wọ́n kọ́ ìtàn fi mọ́ọ̀bù kọ́ ìtàn fi góòlù kọ́ àwọn náà wọ́n máa jèrè ẹ̀ ní ti ayé ńlẹ̀ tán sáré lé lórí àwọn mọ́tò bọ̀gìnìbọ̀gìnì tí wọ́n ń rà yìí àwọn ilé tó dáa tí wọ́n kọ́ yìí gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe nínú ayé yìí gbogbo rẹ̀ pátá ni ó jóná kò sí eléyìí tí ó wúlò torí wípé ayé eléyìí náà ó ti dògbó tán àyànfẹ́ Jésù Kristi má jìyà gbé àwọn tí wọ́n gbà á gbọ́ a sì mẹ́nuba díẹ̀díẹ̀ nínú àwọn ẹ̀yà tí tí Kristẹni máa ń dojú kọ ẹja gbèsè apá àbáwọn gbogbo ènìyàn nínú ayé ni wọ́n ní ìyà kan tàbí òmíràn tí wọ́n ń tọ́ wò àmọ́ mo ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ọlọ́run nítorí pé àwọn ni wọ́n nírètí láti lè bá Jésù jọba kí Jésù lè jẹ́ mọ́jìyà gbé tiwọn mo wá ń sọ fún yín wípé bí Jésù ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run Jésù ẹni tí ń ṣe olùgbàlà wa bóun pẹ̀lú bá jìyà nínú ayé tó bá tọ́ àwọn ẹ̀yà ayé wò mélòó mélòó wá ni àwa ọmọlẹ́yìn rẹ̀ mélòó mélòó wá ni àwa ọmọ rẹ̀ ẹni tí a ti paṣẹ rẹ̀ di àtúnbí ẹni tí a ti paṣẹ rẹ̀ ẹ̀ di ọmọ ọlọ́run àwa náà á la àwọn ìṣòro kan a ó la àwọn ìpèníjà kan a ó la àwọn kọjá a dá àwọn ìkóríta kan tí a ti bá àwọn ìrẹ́jẹ pàdé a dá àwọn ìkóríta kan tí a ti bá àwọn ẹ̀yìn tí a lè pè ní ìyà pàdé wọ́n fi ìyà lọ̀ wá lọ́tún wọ́n fi lọ̀ wá lọ́sì àmọ́ a gbọ́dọ̀ mọ̀ wípé Jésù òun ni mọ́ gbé wa mo wí fún yín pé ilé ìjọsìn ni mo wà bíi ọjọ́ ìsinmi bíi mélòó mélòó kan sẹ́yìn ni mo ti gba àkórí yìí níbi tí mo jókòó sílẹ̀ mi ọlọ́run ti sọ fún mi pé bí kò bá ṣe ti jésù ni èmi pẹ̀lú ìbá ti jìyà gbé àyànfẹ́ bí kò bá sí jésù ni a kàn jìyà ń gbé òun náà láṣẹ́rí kà nínú ìwé kọ́rìntì kìíní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kọkàndínlógún ó ní bí ó bá ṣe pé ní kìkì ayé yìí nìkan ni àwa ní ìrètí nínú kristi àwa já sí òtòṣì jùlọ nínú gbogbo ènìyàn tó bá jẹ́ pé kìkì ìrètí wa nínú jésù inú ayé yìí nìkan ló mọ àkọ́lé ni àáramọ́tò ni a lọ̀lú èbó ni a ṣègbéyàwó ni tó bá jẹ́ pé àwọn èrètí báwọn la ní nínú Kristi a jẹ́ pé àwa já sí àbòsí jùlọ torí pé mo wí fún yín pé ọ̀nà tá a fi gba gbogbo nǹkan ó yàtọ̀ sí bí àwọn ọmọ ayé ti ń gbà á gbogbo àwọn nǹkan tí tí a fi tí tí a dùn ara wa àwọn ìgbádùn kọ̀ọ̀kan tí a fi dùn ara wa tá láwa ò ní ṣe hmm, owó olówó taláwa ò ní bá wọn ná ọkọ ọlọ́kọ ta ní àní bá wọn fẹ́ aya aláya ta ní rárá ò ní ṣe bẹ́ẹ̀ nígbà tá para wa mọ́ wípé rárá bí wọ́n a ṣe pé mo ti ìgbéyàwó n ò ní súnmọ́kùnrin kankan n ò ní súnmọ́bìnrin kankan gbogbo àwọn tá a faradà àwọn ẹ̀ṣẹ̀ tá a sá fún gbogbo àwọn nǹkan tí àwọn ènìyàn ń ṣe tán gbà wípé ayé ń ṣerú ẹ̀ èdè tí wọ́n máa ń lò nu wọ́n ní ayé a máa ṣerú ẹ̀ wọ́n ní kò nítumọ̀ gbogbo táwọn ń ṣe yẹn ṣùgbọ́n táwa ń yàgò fún ta rárá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ pé torí pé ọmọ Ọlọ́run ni wá tó bá wá jẹ́ pé ìrètí wa wá dúró ṣáńgílítì nínú ayé yìí nìkan nínú Kristi Jésù á jẹ́ pé ajá sí abòsí jùlọ torí àwọn hòtẹ́ẹ̀lì tó dára jù tí àwọn ọmọ ayé ń lò àbá wọn lò àwọn ọmọbìnrin tó rẹwà jù tán máa ń gbé ẹ̀gbọ́n wọn pààrọ̀ wọn báyìí ni ọ̀tọ̀lélẹ́yìí tí wọ́n gbé wọlé láàárọ̀ ọ̀tọ̀lélẹ́yìí tí wọ́n gbé jáde lọ́wọ́ alẹ́ gbogbo àwọn ohun tó ń gbádùn gbogbo àwọn ohun tí wọ́n ń jẹ àwọn ọtí ẹlẹ́rìndòdò gbogbo tí wọ́n mu àwọn ẹran bọ̀kọ̀tọ̀ gbogbo tí wọ́n ń jẹ káàkiri gbogbo àwọn ìgbádùn pé inú ayé yìí nìkan ló mọ tá à nírètí ìjọba ọ̀run á jẹ́ pé ajá sí abòsí jùlọ torí pé a jẹ́ pé ìyá ọ̀nà méjì padà jólúwa rẹ̀ náà nu kò gbádùn láyé gbogbo tó yẹ pé gbogbo tó yẹ ó ní láyé kò ní kí wá ní kí wá lè rè rẹ̀ kí wá ló wá yọrí sí fún ṣùgbọ́n ọpẹ́ ni fún olùgbàlà nítorí wípé ìrètí wa nínú Kristi kìí ṣe inú ayé yìí nìkan ni ìrètí wa nínú Kristi Jésù ìrètí ògo tí ò lè pín yẹn kẹ́ni mo wí fún yín wípé ìwé mímọ́ sọ fún wa wípé pé Kristi òun ni ìrètí ògo wa a kà á débẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n tí a wí fún wa wípé Kristi yìí òun mọ̀ ní ìrètí ògo wa ẹ̀jẹ̀ ń ṣí wíwélé mi tó bá jẹ́ wípé mo sì lè rí eléyìí náà kà sí etí ìgbọ́ wa ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ó ní àwọn ẹni tí ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàárín àwọn kèfèrí hàn fún tí í ṣe Kristi nínú yín ìrètí ògo so Kristi yìí tí a ní nínú wa ó ní ìrètí ògo wa ó ní ìrètí ògo ayérayé tá à ń retí pé ọjọ́ kan ń bọ̀ tá a pẹ̀lú wà ní tá à ń pè ní ìgbàyé gbádùn tọ̀run ni kì í ayé ti ìsinsìnyí níbi tí kò ti ní sí ẹkún mọ́ tí ò ní sí ọ̀fọ̀ tí ò ní sí ìbànújẹ́ tí ò ní sí ikú tí ò ní sí pé gbogbo ayé wà ní ìfọ̀kànbalẹ̀ ẹ̀ tá ní mọ ni ó fún wa níná ìjọba wọ́n mà ti lọ rárá kò rí bẹ́ẹ̀ a ìlú náà àyànfẹ́ jésù yìí onímọ̀jìyà gbé wa torí ọ̀pọ̀lọpọ̀ ìyà ló wà nínú ayé ẹ mo mẹ́nu bà á lẹ́ẹ̀kan pé ní àṣà ìbò ẹ ẹ̀rí àwọn òbí rẹ̀ báyìí nígbà tí wọ́n bí ọmọ wọn bí níbi wípé ah, ọmọ àwọn àwọn tọ wọ́n tiẹ̀ ti ní àwọn èròǹgbà tó dára dáadáa lórí ọmọ wọn àwọn plan tí wọ́n ní pé bí ọmọ yẹn ń gbà táwọn bí o bí ilé ẹ̀kọ́ gíga táwọn ń ran o tí ó jọ iṣẹ́ táwọn fẹ́ kó ṣe láyé o bí àwọn gan-an ni ìgbẹ́kẹ̀lé wọn gan-an ìrètí nìyẹn tí mo fi sọ fún yín ni pé ìrètí tó bá jẹ́ wípé nínú ayé yìí nìkan ni ẹ rí i pé ìwé kọ́rìntì kìíní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kọkàndínlógún ó ṣàlàyé rẹ̀ dáadáa fún wa pé ká ní àwọn òbí lé àṣà ibù báyìí tó bá jẹ́ pé christianity tiwọn inú ayé yìí nìkan ni ìrètí wọn kó jẹ́ wípé gbogbo èrè tí wọ́n gbogbo ohun tí wọ́n ń gbà lérò orí ọmọ yẹn nìkan náà ló wà wípé ah, bọ́mọ yẹn bá lè kàwé jáde báyìí ẹ̀ gbogbo ohun tí wọ́n ti ẹ̀ sa gbogbo ipá wọn pé kó bá jáde tó bá ríṣẹ́ tó dáa òun ni ó tọ́ àwọn àbúrò rẹ̀ tó kù òun náà ni ó gbọ́n ìyànù lára àwọn òbí rẹ̀ ẹ̀ wá wò pé ẹ rí i pé irú ìrètí bẹ́ẹ̀ báyìí ò ti já sí asán torí wípé ọmọbìnrin òun báyìí ẹ̀ wò ó wà ní ó wà lákàtà àwọn ajínigbé látìgbà náà lọ́hùn ṣùgbọ́n ìrètí wa nínú Kristi kì í ṣe nínú ayé yìí nìkan bí kò ṣe ìrètí ayérayé bí kò ṣe ìrètí ògo àyànfẹ́ oríṣiríṣi ìyà ẹ̀yin lè máa wò wípé ó wà ń bẹ ọmọbìnrin ọmọ pé ó jìyà pé ó jìyà gbé rárá kò jìyà gbé nítorí pé Kristi Jésù òun ni mọ́jìyà gbé wa òun nínú ìwé pétérù orí eh, eh, pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ kẹtàlá àti ẹsẹ̀ kẹrìnlá àwọn tó fi wípé ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn ní ẹsẹ̀ kẹrìnlá ó ní bí a bá ń gàn yín nítorí orúkọ Kristi ẹni ìbùkún ni yín nítorí ẹ̀mí ògo àti ti ọlọ́run bà lé yín nípa tiwọn wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ní ibi ṣùgbọ́n nípa tiyín à ń yìn lógo wọ́n lè fẹnu wọ́n lè fẹnu tẹ́ńbẹ́lú yín ẹ wọ́n lè wọ́n lè sọ̀rọ̀ àlùfàǹsà sí yín wọ́n lè ní ẹ pé ẹ pé eléyìí wọ́n lè pè yín níyà jésù kò sórúkọ tán lè pè yín ẹ wọ́n lè sọ wípé ìgbàgbọ́ ti yín gan ti wípé ó ti gbàgbọ́ sódì jù wọ́n lè ní ó ti gba wèrè mẹ́sìn wọ́n lè ní ó ti yọ̀dẹ̀ jù gbogbo orúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi pè yín mo wí fún yín pé bí wọ́n bá lè sọ fún jésù wọ́n lórí jésù wọ́n lórí ẹ̀ ò pé wọ́n lórí ẹ̀ dàrú Eh, jésù ò sì bínú eh, èdè èbó ni ó ní eh, this one is beside himself wọ́n ṣe sọ fún náà nu ìyún ni pé orí ẹ̀ ò pé orí eléyìí ò mà pé bí bá lè sọ bẹ́ẹ̀ sí jésù olúwa tí ó sì bínú tí ò bá wọn jà wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ sí yín torí náà wọ́n sọ lu àwọn èdè àwọn tí ò nítumọ̀ wọ́n lè ní eléyìí ọ̀dẹ̀mọ̀ ni wọ́n lè léyìí orí ẹ̀ ò mà pé ah ẹ ah, mi ò tiẹ̀ lè gbarú ẹ̀ ẹ ti christianity máa ń gbà nìyẹn nítorí pé kristi ni máa jìyà gbé wa ọjọ́ ń bọ̀ nígbà tá ó gbà wá kúrò nínú ìyà pátápátá torí pé jésù ti kọ́kọ́ jìyà òun ṣáájú wa ó ti lékè ó ti ṣáájú nínú ìyà òun ẹ̀ torí wípé ìyà ni máa ń ṣáájú kógo tó farahàn àyànfẹ́ ẹ jẹ́ n lọ sínú ìwé pétérù kìíní bákan náà ní orí kẹta ẹ jẹ́ n wá kà láti bí ẹsẹ̀ kẹtàlá sí ẹsẹ̀ kejìdínlógún kí àwọn àwọn nǹkan kan tá jáde ńbẹ̀ ó ni yóò ṣe yín ní ibi bí ẹ̀yin bá jẹ́ onítara sí ohun rere àyànfẹ́ bí ẹ̀yin bá jẹ́ ọmọ ọlọ́run bí ẹ̀yin bá jẹ́ onítara ohun rere tí ẹ̀ ń ro èrò rere sí àwọn ènìyàn mo wí fún ní ní èyí tí ó kọjá lọ́hùn bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ní abala àkọ́kọ́ ẹ ti lè ṣe àwọn èèyàn lóore rí àwọn èèyàn tẹ́ gbé dépò àwọn èèyàn tẹ́ ràn lọ́wọ́ wọ́n wá kẹ̀yìn sí yín wọ́n ní rárá wọ́n lẹ́ẹ̀ máa ṣe mọ́ àwọn náà wá ń gbógun tì yín àwọn náà wá ń bá yín jà mo ní kẹ́ ẹ ka gbogbo ẹ̀ sáyọ̀ torí wípé ìwé mọ́ sọ wípé pé kí a lè ní ayọ̀ púpọ̀ oníṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyá Kristi ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó lè yọ ayọ̀ púpọ̀ Jésù olùgbàlà aráyé ẹni tó ń lajú afọ́jú tó ń jí òkú dìde ẹni tó ń gbà wọ́n là wọ́n wá di pàǹpá wọ́n dìtẹ̀ mọ́ wọ́n lòun gan ni kankan mọ́gi àgbélébùú bí wọ́n bá lè ṣe irú ẹ̀ sí jésù òun ni jésù ṣe wípé bí a bá wá ṣe eléyìí sí igi tútù mélòó mélòó wà ní igi gbígbẹ bí jésù ẹni tí ó ń gba nílà ẹni tó ń wo nísàn ẹni tó jẹ́ wípé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ló ń ṣe láàrin wọn ó ń tún ayé wọn ṣe ni ṣùgbọ́n àwọn èèyàn náà náà tó kó náà pé bíríkótó náà pé bíríkótó náà ní òun gan ni ẹ̀kan má gbélébù àwa láàrin wa mọ́ bí wọ́n bá ṣe rú ẹ̀ sí Jésù ẹ̀yin ò mọ̀ wípé ẹ̀yin tẹjọ́ mọ́ lẹ́yìn rẹ̀ ẹ ó fojú winá rú nǹkan bẹ́ẹ̀ Jésù ọ̀rọ̀ rẹ̀ wá ń sọ fún wa ní bíbà yìí Pétérù ẹni tí ó jẹ́ ìkan gbòógì nínú àwọn ọmọ ẹ̀yìn Jésù ìkan nínú àwọn àgbààgbà tó jẹ́ wípé ọmọ lẹ́yìn Kristi gẹ́gán ẹni Kristi tí Kristi Kristi wí fún wípé lórí àpáta ilé mi ó kọ́ ìjọ mi ó bá Jésù rìnrìn àjò ọdún mẹ́ta àtààbọ̀ ó mọ Jésù dáadáa wọ́n jọ wọlé wọ̀de òun náà ló ń gbà wá nímọ̀ràn níbí pé bí a bá lé bí àwa bí a bá gàn yín nítorí orúkọ Kristi ìbùkún ni fún yín ṣùgbọ́n ní ẹsẹ̀ kẹtàlá ó ní ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin bá ti bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi we must be hm, hm, bẹ́ẹ̀ ṣe ṣe ó ní but rejoice in as much ye are partakers of Christ's sufferings hm, in as much in as much look at that word eh? níwọ̀n ìgbà tí a ti jẹ́ tí a nígbà níwọ̀n ìgbà níwọ̀n ìgbà eh? in as much eh? you have to consider so eh, àwa náà a gbọ́dọ̀ fi ojú winá àwọn nǹkan wọn ni ah, òtítọ́ ni ọ̀rọ̀ náà ní Bíbélì ṣe sọ wípé nínú ìpọ́njú làwa ó dé ìjọba ọ̀run hmm? eh, ìjọba ọ̀run kò sí nínú eh, the kingdom of God is not in, in bread and butter kì í ṣe nǹkan tí ó kàn dùn yùngbàyùngbà tá a fi débẹ̀ alákàkà ni abalajọ tí Jésù sọ wípé ó ní ẹlàkàkà láti gba ẹnu ọ̀nà wọlé hm? ó ní láti ayé ìgbà Jòhánù onítẹ̀bọmi ni ìjọba Ọlọ́run ti di ìfagbára wà àwọn alágbára náà ń fi ipá gbà á kì í ṣe ipá jàgídíjàgan bí kò ṣe pé ipá ìṣiṣẹ́ ara ẹni ìfara ẹni jìn ah èmi náà gbọ́dọ̀ déjọba ọ̀run gbogbo tí ó bá ná mi náà ni ó ná mi láti débẹ̀ tó bá ná mi wípé kí n má kun ojú kí n má kun ètè Christianity tó bá ná mi ní wípé àwọn èèyàn yóò máa bú mi wípé irú Christianity ẹ ìwọ ò tí ẹ wọṣọ báwọn ọmọ gé àsìkò yìí bọ́ ṣe ń wọṣọ ìwọ ò tí ẹ wọ àwọn aṣọ oníhòòhò ìwọ náà ò tí ẹ bá wọn lògbà àwọn trend of the day ò tí ẹ bá wọn ṣe mọ̀ pé tó bá jẹ́ eléyìí ni ó nà ọ́ tí wọ́n máa bú ọ wípé eléyìí bí arúgbó mà ní í ṣe tó bá jẹ́ pé tí ó nà ọ́ nìyàn láti déjọba ọ̀run pé mo gbà bẹ́ẹ̀ kàn máa sọ̀rọ̀ òdì bẹ́ẹ̀ sí ìyún nìtúmọ̀ àwọn alágbára ní fipá gbà á àwọn tí wọn ò ní tijú ìrere àwọn tí wọn dúró ti rí nínú ìgbàgbọ́ ẹ bí àwọn bú mi ni bí àwọn bá mi jà ni gbogbo tó lè wù kán ṣe sí mi n ò ní gbọ́ jẹ̀gẹ́ n ò ní bojú wẹ̀yìn n ò ní yísẹ̀ padà àní mo ti gba Jésù lólúwa àtolùgbàlà yìí òun náà lólúwa àtolùgbàlà mi òun sì ni wọn ó máa tẹ̀lé ìtumọ̀ èdè tí Jésù lò láàrin òun pé àwọn alágbára ní fipá gbà á àwọn tí ó dúró nínú àdúrà lọ́sà àti lóru àwọn tí ó dó nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́sàn àti lóru tí wọn ò ní yípo padà tówó ò ní fẹjú mọ́ wọn ẹ tí wọn ò ní torí owó gbọ̀jẹ̀gẹ́ tí wọn ò ní fọkùnrin bára wọn jẹ́ táwọn fi ní fi onírú obìnrin bára wọn jẹ́ àwọn tí ò ní dìdàkudà àwọn tí ò ní yíjú padà àwọn tí ó ṣe ara wọn títí dójú àmì àwọn tí ó fara dà àyànfẹ́ ní ẹsẹ̀ ta ni yóò ṣe yín ní ibi bí ẹ̀yin bá jẹ́ onítara ohun rere bó bá wá tiẹ̀ wà rí bí ẹ máa gbọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó ní ṣùgbọ́n bí ẹ̀yin bá jìyà nítorí òdodo àlàáfíà ni ẹ má ṣe bẹ̀rù wọn kí ẹ má sì ṣe kọminú bí wọ́n bá wá ń ṣe inú níbí ni sí yín bí wọ́n bá wá ń ṣèkà sí yín ẹ má torí ẹ̀ sọ wípé ilé aláwo ló kàn o ẹ mọ́ sọ orí ẹ̀ sọ wípé ẹ ká wá yíjú padà náà ló kẹ́hún ẹ jẹ́ káwa náà ká ṣe hàn níbi náà padà rárá bíbélì ò kọ́ wa bẹ́ẹ̀ torí wípé a ti jẹ́ alábàápín ìyà kristi gbogbo kristẹni gbọ́dọ̀ ní eléyìí ní kọ́lọ́fí ọkàn wọn níbi ìpamọ́ wọn wípé alábàápín ìyà kristi ni kristi ló ti ṣáájú wa jìyà wa pẹ̀lú ó sì tọ́ ń bẹ̀ wò àyànfẹ́ a ṣe inú níbí ni sí jésù bẹ́ẹ̀ náà ẹ ó yẹ káwa náà máa retí ẹ̀ akórira Jésù ó yẹ káà náà mọ retí rẹ̀ lọ́dọ̀ wa a wà dúró bí Kristi náà ti dúró a ò ní ṣubú ara a ò sì ní ṣubú ẹ̀mí ní ẹsẹ̀ ó ní ṣùgbọ́n ẹ bọ̀wọ̀ fún Kristi bí Olúwa lọ́kàn yín kí ẹ sì múra tán nígbà gbogbo láti dá olúkúlùkù lóhùn tí ń béèrè ìrètí tí ó ń bẹ nínú yín ṣùgbọ́n pẹ̀lú ọkàn tútù àti ìbẹ̀rù ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó ní kí ẹ máa ní ẹ̀rí ọkàn rere bí wọ́n ti ń sọ̀rọ̀ yín ní ibi kí ojú kí ó lè ti àwọn tí ń kẹ́gàn ìwà rere yín nínú Kristi ní ẹsẹ̀ kẹtàdínlógún nítorí ó sàn bí ó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run kí ẹ jìyà fún rere ṣe kẹjìyà fún ṣe ju fún búburú ṣe lọ i want to read that place again eh, and i want you to underline in your scripture ní ẹsẹ̀ kẹtàdínlógún ó ní nítorí ó sàn bí ó bá jẹ́ ìfẹ́ ọlọ́run if it is the will of God you know, for it is better if the will of God be so that you suffer for well doing than for evil doing ó ó sàn nítorí ó sàn bí ó bá jẹ́ ìfẹ́ ọlọ́run kí ẹ jìyà ṣe ju fún búburú ṣe lọ Ni ẹsẹ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ kejìdínlógún tí wọ́n ti mẹ́nu dúró ó ní nítorí tí Kristi pẹ̀lú jìyà lẹ́ẹ̀kan nítorí ẹ̀ṣẹ̀ wa ẹni pé mò ń tẹnumọ́ fún yín lẹ́ẹ̀kan Jésù ló ti kọ́kọ́ jìyà ọ̀hún Jésù ló ti kọ́kọ́ fi àyàrán gbogbo tá à ń sọ yìí Jésù ló ti kọ́kọ́ dojúkọ tá à ń sọ yìí ẹ̀yin náà gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn rẹ̀ ẹ wàá máa rìn ojú ẹsẹ̀ tó ń gbé ẹ náà lẹ́ẹ̀ máa tẹ̀ ẹ máa tẹ̀lé e lẹ́yìn ló ṣe wípé gbé àgbélébù rẹ kò sì máa tọ̀ mí lẹ́yìn ẹ̀yin náà kúkú mọ ohun tí èdè àgbélébù túmọ̀ sí torí àgbélébù mo wí fún lọ́sẹ̀ tó kọjá mo ní àgbélébù kìí ṣe ohun ayọ̀ ní ìbẹ̀rẹ̀ mo ní àgbélébù kìí ṣe tí máa ń dùn mọ́ni nínú láti gbé ní ìbẹ̀rẹ̀ àgbélébù ó dàbí ẹni pé n tó lágbára díẹ̀ ni tí ó fẹ́ dàbí ẹni pé ó korò díẹ̀ tó kẹnu ṣùgbọ́n ayọ̀ ń bẹ nínú ẹ̀ torí pé ayọ̀ ń bẹ ní ìgbẹ̀yìn <laughs> ayọ̀ ń bẹ ní ìkẹyìn àgbélébù gbígbé mọ́ kìí rọrùn mo wí fún yín pé títa ríro làá kọlà mo nígbà wo bá jiná tán náà ni màá doge ńgbà bá ń kọlà kì í máa dùn tẹkùn ni ti ríro ni làá máa pè ńgbà là bá wá jiná tán ni ó wàá doge làá wàá máa fi ṣakọ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àgbélébù náà rí kì í ṣe ń tó rọrùn ní ṣe ń rọrùn láti gbé ṣùgbọ́n nínú ìgbàgbọ́ ẹ wípé ẹ Kristi ẹ dúró nínú ẹ máa síwájú ẹ mọ́jìyà gbé yín yóò wá san fún yín nígbà tẹ́yìn pẹ̀lú bá délé bàbá rẹ̀ nígbà tẹ́ mọ̀ bá jókòó tẹ́ mọ̀ bá jẹ tẹ́ mọ̀ bá mu ó ní nítorí tí Kristi pẹ̀lú jìyà lẹ́ẹ̀kan nítorí ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ fún àwọn aláìṣòótọ́ ọjọ́ ń bọ̀ tí wọ́n mú àkòrí wá lórí ẹsẹ̀ ọ̀rọ̀ yìí tá a wà tú palẹ̀ dáadáa tá a sọ olóòótọ́ fún àwọn aláìṣòótọ́ òun ni Kristi jẹ́ ó wá ní kí ó lè mú wa dí ọ̀dọ̀ Ọlọ́run ẹni tí a pa nínú ara ṣùgbọ́n tí a sọ di ààyè nínú ẹ̀mí Jésù òun mà ní mọ́jìyà wa àyànfẹ́ nínú ìwé kọ́ríntì kínní ìwé kọ́ríntì kejì ẹ̀jẹ̀ ń lọ ìwé kọ́ríntì kejì orí kẹrin káwọ ẹsẹ̀ kẹjọ rẹ̀ síwájú nítorí àkókò wa ó ní à ń pọ́n wa lójú níyà gbogbo ṣùgbọ́n ara kò ní wà à ń dààmú wa ṣùgbọ́n a kò sọ ìrètí nù à ń ṣe inúnibíni sí wa ṣùgbọ́n a a kò kọ̀ wá sílẹ̀ à ń rẹ̀ wá sílẹ̀ ṣùgbọ́n a kò sì pa wá run nígbà gbogbo ni àwa ń ru ikú Jésù Olúwa kiri ní ara wa kí a lè fi ìyè Jésù hàn pẹ̀lú ní ara wa eh, bí a ti ń gbìyànjú láti rẹ̀ wá sílẹ̀ tó Ọlọ́run òkùnkùn kọ̀ wá sílẹ̀ bí a ti ń ṣe inú ni bínú sí wa irú àwọn ìgbàgbọ́ bí eléyìí lẹ́yìn ó ní nínú rẹ̀ lẹ́tì máa ṣàṣàrò pé àwọn ohunkóhun tó bá ń dojúkọ Kristẹni ẹ̀yin ẹ rí pé ẹ dúró ti rin nínú ìgbàgbọ́ ẹ̀yin rí wípé ẹ ò yẹsẹ̀ ẹ rí wípé mímì ò mì nítorí wípé Paul àpọ́sítélì tiẹ̀ sọ wípé I die daily Eh, ni ojoojúmọ́ náà ni à ń pa wá ẹ à ń pa wá lójoojúmọ́ inú gbogbo àwọn inú níbí ni gbogbo àwọn ìsọ̀rọ̀ òdì gbogbo àwọn tó lè mú ni padà lójú ọ̀nà ìgbàgbọ́ la máa dojúkọ lójoojúmọ́ ṣùgbọ́n ẹ má jẹ́ kí eléyìí kó yẹ kó yẹ yín lẹ́sẹ̀ kó lójú ọ̀nà ìgbàgbọ́ ẹ má jẹ́ kí eléyìí ẹ kí ó domi tútù sí yín lọ́kàn torí gbogbo nǹkan wọn ni ni jésù ti kọ́kọ́ ṣe kíni ni ó dojúkọ ẹ̀yin náà pẹ̀lú ẹ ó dojúkọ ṣùgbọ́n jésù ò ní mọ́ jìyà gbé yín gbogbo ìyà tó lè wù kẹ́ ẹ jẹ láyé ẹ ò jẹ́ ẹ gbé o ẹni tó lè jìyà gbé òun lẹni tí ò ní kristi jésù torí kò sẹ́ni tí ò tọ́ ìyàwó nínú ayé kò sẹ́ni tí ìrẹ́jẹ ò dọ́dọ̀ ẹ̀ ẹni tí ò bá wá ní kristi ó ń jìyà gbé ẹni tí ò bá ní jésù ó ń jìyà gbé ń tiẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n bá ní jésù lólúwa àtolùgbàlà tí wọn ò yẹsẹ̀ tán gbà á gbọ́ lótìtọ́ àti lódodo tí wọ́n pa òfin rẹ̀ mọ́ àwọn pẹ̀lú yóò bá jọba ní ìkẹyìn yóò wá sanjọ́ fún wọn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 àṣegbé kan ò sí láyé gbogbo ohun tó o ṣe ní rere ni tàbí ní búburú ni ó gbà gbogbo àwọn tó ń jìyà lọ́wọ́ àwọn opó ẹ̀yin opó ẹ̀ta yẹn ń fi ní lára yẹn bí ẹ bá ní Kristi Jésù ẹ ò lè jìyà gbé torí pé a ó san fún yín ẹ̀yin ọmọ aláìní baba tí ayé ti pa baba rẹ̀ tí wọ́n pa àyà rẹ̀ tó ń fi ìyà jẹ tó ń rò wípé ẹ àwọn yóò wọ́n bá yín fà á pé kò sí nǹkan kan pé wọ́n fi ìyà jẹ yín láyé bí ẹ bá lè di òpó Kristi mú bẹ́ẹ̀ bá lè jẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà yín lónìí tẹ̀sí dìímú títí dé òpin èmi fi ń dá yín lójú wípé ẹ ò jìyà gbé torí pé Jésù ni má jìyà gbé yín torí yóò padà san án fún yín ní ìkẹyìn mo ti padà sínú ìwé Kọ́ríńtì kejì orí kẹrin ní àti ẹsẹ̀ kẹjọ tí mò ń kà lẹ́ẹ̀kan ni mo ti wá di ẹsẹ̀ kẹwàá ẹjẹ́ ẹsẹ̀ kọkànlá báyìí ó ní nítorí pé nígbà gbogbo ni à ń fi àwa tí ó wà láàyè fún ikú nítorí Jésù kí a lè fi ìyè Jésù hàn nínú ara kíkú wa pẹ̀lú bẹ́ẹ̀ ni ikú ń ṣiṣẹ́ nínú wa ṣùgbọ́n ìyè nínú yín àwa ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà gẹ́gẹ́ bí a ti kọ́ pé èmi gbàgbọ́ nítorí náà ni èmi ṣe sọ àwa pẹ̀lú gbàgbọ́ nítorí náà ni àwa sì ṣe ń sọ ní ẹsẹ̀ kẹrìnlá àwa mọ̀ pé ẹni tí ó jí Jésù Olúwa dìde yóò sì jí wa dìde pẹ̀lú nípa Jésù yóò mú wa wá iwájú rẹ̀ pẹ̀lú yín ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún onítorí pé tiyín ni ohun gbogbo kí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ nípa àwọn púpọ̀ lè mú kí ọpẹ́ di púpọ̀ fún ògo ọlọ́run nítorí èyí ni àárẹ̀ kò ṣe mú wa ṣùgbọ́n bí ọkùnrin tí òde wa bá ń parun síbẹ̀ ọkùnrin tí inú wa ń di titun lójoojúmọ́ nítorí ìpọ́njú wa tí ó fẹ́rẹ̀ tí í ṣe fún ìṣẹ́jú kan ó ń ṣiṣẹ́ ògo àìnípẹ̀kun tí ó pọ̀ rí kọjá fún wa ní ẹsẹ̀ kejìdínlógún bí tí ó ti dánu dúró oníwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí nítorí ohun tí à ń rí ní ìgbà ìsinsìnyí ṣùgbọ́n ohun tí a kò rí ní ti ayérayé Jésù má àwọn tí ó gbàgbọ́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 èmi ó sì kọ orúkọ ọlọ́run mi sí lára àti orúkọ ìlú ọlọ́run mi tí ṣe Jerúsálẹ́mù tuntun tí ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run mi wá àti orúkọ tuntun tí èmi fúnra mi aleluya àwọn ìlérí tí Jésù ṣe fún wa níbí yìí pé ẹni tí ó bá ṣẹ́gun ẹni tí ó bá ṣẹ́gun òun ni ó ṣe eléyìí fún ẹni tí ó bá ṣẹ́gun òun ó ṣe eléyìí fún ẹni tí ó bá ṣẹ́gun òun ó ṣe eléyìí fún bẹ́ẹ̀ náà lórí yóò fún ní èyí tí ó fún ní adéwúrà nítorí náà a gbọ́dọ̀ dúró nínú ìfẹ́ Kristi kárí wípé àyẹsẹ̀ kúrò nínú ẹ̀kọ́ rẹ̀ torí pé Jésù òun ni mọ́jìyà gbé wa ohunkóhun tó lè wù ká dojúkọ ohunkóhun èyíkéyìí tó lè wù kó ṣẹlẹ̀ sí wa ohunkóhun tí a lè máa dojúkọ ní ojú ọ̀nà ìgbàgbọ́ ẹ jẹ́ á tiri ẹ má jẹ́ àmì kàn ẹ má jẹ́ kó domi omi tútù sí wa lọ́kàn ẹ má jẹ́ kí ó lé wa padà sẹ́yìn kúrò lẹ́yìn Kristi bí kò ṣe wípé kí ó sọ wá di alágbára sí bí kò ṣe wípé kí ó mú kí ẹsẹ̀ wa kí ó dúró dáadáa wẹ́muwẹ́mu gẹ́gẹ́ bí ọmọ ogun Jésù gẹ́gẹ́ bí ìkànnì orin wa tó sọ wípé ẹ máa tẹ̀síwájú. ó ní ká tẹjú mọ́ jésù ká máa wò ó lọ́ọ̀kan torí àkókò ti lọ kò jẹ́ kí n lè kọrin ọ̀nà délẹ̀ bí ìwọ náà bá ṣetán láti di ọmọ ìgbàlà lónìí bí o bá ṣetán láti di ọmọ ọlọ́run bí o ṣetán láti gba jésù lólúwa àtolùgbàlà rẹ tàbí láti ṣe àtúnṣe ìgbàlà ọkàn rẹ gbé ọwọ́ rẹ sókè àyà rẹ sọ pé jésù olúwa mo ti tún gbọ́rọ̀ rẹ lákòókò yìí gba ọkàn mi là sọ ọkàn mi di mímọ́ fún mi ní ẹ̀mí mímọ́ rẹ kọrúkọ mi sínú ìwé ìyè gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ràn mí lọ́wọ́ láti dúó ti rí nínú ìgbàgbọ́ kí mọ́ bá ṣubú ara kí mọ́ sì ṣubú ẹ̀mí ràn mí lọ́wọ́ jésù ọmọ ni mọ́ jìyà gbé mi mọ́ jẹ́ ń jìyà ìgbé láyè san èrè mi fún mi ní ìjọba rẹ kí n lè máa yìn ọ́ ní orúkọ ńlá jésù kristi olúwa àtolùbáláwa àmín bí o bá ràdúrà yẹn gbà mú kí ẹ kú oríire o èmi náà súre fún ọ wípé bí o ti gbàdúrà ọlọ́run kó gbọ́ àdúrà rẹ ìgbàlà ní tòótọ́ kó wọlé tọ̀ wá ọwọ́ ọlọ́run ọ̀gá ògo kó wà lára rẹ ọwọ́ ọlọ́run ọ̀gá ògo kó wà lára rẹ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run kó dá sí àlàáfíà ọlọ́run kó mọ̀ bá ẹnìkọ̀ọ̀kan wá gbé ní orúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín ẹ jẹ́ àdókè inú wa dùn láti gbà yín padà lórí ètò yín ètò wa ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ìdánwò ọmọ bíbélì náà ni a mú wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti àtẹ̀jíṣẹ́ wọlé bíi ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta gan náà sẹ́yìn ni ti alórí ọ̀fẹ́ láti wá sórí ètò ẹ̀gbẹ̀yìn ti ìbéèrè tí ẹ jẹ́ n kọ́kọ́ dáhùn ìbéèrè èyí tó kọjá lọ́hùn lọ́hùn nígbà àjínde tí ọ̀pọ̀lọpọ̀ tí àtẹ̀jíṣẹ́ wọlé kó má bàa dàbẹ́ ni pé àmú ìbéèrè tá a béèrè náà ni wípé kí ni ọ̀rọ̀ kẹta tí Jésù sọ lórí igi àgbélébùú ní ọ̀rọ̀ méje tí Jésù sọ ìdáhùn rẹ̀ sí ni obìnrin wọ ọmọ rẹ ọmọ wo ìyá rẹ ta nínú ìwé Jòhánù orí kọkàndínlógún ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ìbéèrè tí wọ́n á béèrè ní ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tí àwọn èèyàn ń tẹ àtẹ̀jíṣẹ́ wọlé àwọn tí wọ́n ń tẹ àtẹ̀jíṣẹ́ lábẹ́ àtúntẹ̀ àgbà eléyìí ń wọlé mọ́ ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn la ń retí ìdáhùn yín àwọn tí ó sì gbà wọn kà orúkọ wọn náà síta fún yín àmọ́ kí ni ìdáhùn sí ìbéèrè tí mo béèrè ìbéèrè tí mo béèrè ní ìjẹ́jọ́ náà ni wípé àwọn wo ni àwọn ta ni nínú àwọn ọmọlẹ́yìn Jésù tí Jésù fún ní àpèlé orúkọ nínú ìwé ìwé ìrírí Máàkù àwọn èèyàn bíi mẹ́ta ni ẹni àkọ́kọ́ náà ni Simeoni ẹni tí Jésù pè ní Pétérù Jákọ́bù ọmọ Sébédè àti Jòhánù arákùnrin rẹ̀ tí ń ṣe Jákọ́bù òun náà ni wọ́n fún ní bonaj lédè èbó tí ní ìtumọ̀ rẹ̀ lédè Yorùbá tó túmọ̀ sí pé àwọn ọmọ àrá Pétérù Eh, bonagis eh, ti jacobu àti eh, johannu arákùnrin jacobu nítorí náà jacobu àti johannu àwọn ni jésù tún fún ní àpèlé orúkọ nínú ìwé máàkù àti pétérù ẹ̀yin tí ẹ bá gbà ẹ rí i pé ẹ̀bùn yín yóò máa wọlé tólótóló eh, títí ọ̀la pẹ̀lú ògo ọlọ́run dáìrú ọpẹ́yẹmí wọ́n gbà láti ìpínlẹ̀ ọ̀ṣun babayẹmí èlé eh, láti ìpínlẹ̀ ọ̀yọ́ fúnmiláyọ̀ matthew àwọn náà eh, wọ́n gbà á ṣùgbọ́n àmọ́ fóònù nọ́mbà àwọn bmtn ní àbákanni ẹ̀já àmọ̀ ọmọ parí ọlá ọláréwájú láti òmù àrán àwọn náà gbà ajílẹ̀yẹ joseph láti nasarawa kristiana akíngbọ́lá láti ìpínlẹ̀ ọ̀yọ́ aṣáolú olúmọ̀ẹ́k láti òmù àrán olúmídé láti ìlọ́kọjá adéṣọlá láti ìkẹrẹ́ èkìtì adó isaac láti ìmẹ̀kọ ní ìpínlẹ̀ ògùn gbogbo àwọn wọ̀nyí ni wọ́n gbà àwọn kan wà tí a kàn fún lórí ọ̀fẹ́ láti jẹ́ kí wọ́n gbà torí pé wọn ò tẹ́lẹ̀kùn rẹ́rẹ́ bí a ti ń sọ nítorí náà nígbà mìíràn ó ṣeéṣe ká má mú orúkọ yín tá à ń sọ ni wípé orúkọ yín fóònù nọ́mbà ibi tí ẹ ti ń tẹ àtẹ̀jíṣẹ́ ìdáhùn yín àti fóònù nọ́mbà yín àti nẹ́tíwọ̀kì tẹ́ ń lò gbogbo ẹ̀ ní kí ẹ máa kọ sínú àtẹ̀jíṣẹ́ yín ìdánwò ìmọ̀ bíbélì ti ọ̀sẹ̀ yìí níbo ni a ti lè rí ọ̀rọ̀ ọlọ́run tí ó wí pé bí ó bá ṣe pé ní kìkì ayé yìí nìkan ni àwa ní ìrètí nínú Kristi àwa já sí òtòṣì jùlọ nínú gbogbo ènìyàn níbi tí a ti lè rí ẹ náà ni kí ẹ fi ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi orúkọ yín ibi tẹ́ ti ń tàtẹ̀jíṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi ń tàtẹ̀jíṣẹ́ àti nẹ́tíwọ̀kì rẹ̀ Eh, gbogbo àwọn tí ó bá gbà lónìí náà ni kí ó wọlé o eh, tó bá ti ń di wípé ó ń di bí ọjọ́ ajé eh, tó ń di bí ọ̀la kó tó wọlé ó ṣeéṣe ká má gbà wọlé adúpẹ́ gbogbo àwọn tí a jọ mú ètò tòní wá gbogbo àwọn ọlọ́wọ́ bọ́tìnì wa ní àwọn kámẹ́rámẹ́ wa ní gbogbo àwọn èèyàn pátápátá náà la dúpẹ́ adúgbò ẹ̀yin èèyàn tẹ́ ń pè wá nínú ilé pátápátá náà la mọ rírì rẹ̀ títí di ọjọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ láti gun orí afẹ́fẹ́ lórí ètò yín ètò wa ẹ ọjọ́ ìsinmi orúkọ mi ò yí padà Ben Olúwakíyẹyẹ lórúkọ tèmi jẹ́ èmi náà ni atọ́kùn àti olóòtú ètò yín ọwọ́ ọlọ́run ọ̀gá ògo wà lára yín àlàáfíà ọlọ́run kó máa bá yín gbé títí dìgbà náà ẹ wà pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ó dàbọ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.